إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك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 ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضاه اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí yọ́lẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìjọ àti ìgbẹ̀fún àníbi ọ̀rọ̀ Muhammad kí ọlọ́ọ̀bá kí ọkẹ́ kí ọgbẹ́ àti àwọn ará líle àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn ìwù tọ́wọ́ jọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jọ gbé èdè kọ́lọ̀ jájọ wà nínú wọn ọpẹ́ yìí fún ọlọ́run tó tún ṣẹ́wà títí di ọjọ́ òní ní Ramadan 2020 tó ṣe déédé 1441 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ìṣesí wa tí ọba ti dijọ́ àkọ́kọ́ báyìí ní Ramadan àtijọ́ kejì a gbìyànjú láti sọ sọmárì èntàṣe ní ẹ̀sìn abẹ́rẹ́ tefsis ní 2013 ní wọ́n sálásí tó wà ní aláké nílùú ìbàdàn láàpẹ́ ní mọ́ṣúlù omi sẹ̀lẹ̀ ní ọdún àkọ́kọ́ ìpè 2013 yẹn a ṣe àyẹ̀wò àwọn tó jẹ mọ́ ulumul Qur'an òun náà ni ní tí wọ́n pè ní the science of Qur'an àwọn ìmọ̀ tọrọ ọ̀pọ̀ mọ́ Qur'an Kùránì ọ̀dàdúró lásán àwọn ìmọ̀ kan bẹ tọrọ pọ̀ mọ́ nípa bó ló ṣe bẹ̀rẹ̀ ní bó ló ṣe sọ̀kalẹ̀ sí fún àdúgbò Muhammad sàṣọ́là àwọn okùnfà tí àwọn àyà míì fi sọ̀kalẹ̀ àwọn èwo ní ń para wọn rẹ àti oríṣiríṣi tọ́jọ́ bàbá ètò ìlúmìlì Kùránì wọn a sì máa pè ní usulu tafsir so nínú ìlúmìlì Kùránì lábẹ́ láti rí usulu tafsir ǹjẹ́ ìyẹn ìmọ̀tọ́jọ́ máa tafsir gángan so nǹkan méjìlá yẹ̀wò ayé ulumul Qur'an wò lẹ́yìnbá náà a sì yẹ ṣe àyẹ̀wò usulu tafsir tọ́jọ́mọ́ tafsir kí ni túmọ̀ tafsir bẹ́ẹ̀ náà sì ni àwọn tírà wo ni wọ́n ti kọ́ lórí tafsir àwọn èwo ló ṣe é gbára lé nínú àwọn tírà yẹn ipa tí ẹni tó ní mímọ̀ tó ní tó ń ṣe tafsir ipa tó ní lára tafsir yẹn torí ti ń jẹ́ tafsir náà ni wípé kéèyàn sọ wípé ntọ́nà ọba àlekè ọlá tọ́gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ rí nínú Qur'an àjẹ́ wípé nǹkan méjì lèèyàn papọ̀ ọ̀rọ̀ ọlọ́run gángan ṣíṣe àyà Qur'an bíi alihamudulilayi rabbil alamin ẹni tí wàá ń sọ̀rọ̀ tí ń sọ̀túnmọ́ rẹ̀ bóun ló ń ṣe gbọ́ sí so n tá n pè ní tẹ̀síìrì nìyẹn so bí àgbọ́yé kálukú bá ṣe jìdù sí kò sí kọ́mọ́ ní ìlapa nínú tẹ̀síìrì tí ó máa fún Qur'an ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́n pé àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ti ṣe wàhálà tó pọ̀ lórí nǹkan yìí tọ́dẹ̀ jẹ́ wípé wọ́n ti fi àwọn ìlànà lélẹ̀ táǹpẹ́ ní principles táàfin mọ̀ pé tẹ̀fsírì yìí sí tẹ̀fsírì tó dáa ni àbí tẹ̀fsírì tí ò dáa tọ́rẹ́ lómi ọmọ tútùkùtù tí ó sì mọ̀ pé ń tẹ̀fsírì láti ṣàlàyé tó pọ̀ lórí eléyìí ẹni tó bá fẹ́ ní àǹfààní rẹ̀ kọ́ lọ sórí wẹ́bsáìtì dáwà nàìjíríà so kọ́kọ́ Dr. Abdelil alágùnfọ́n síbẹ̀ so ìwọ̀nba tọ́lọ́n bá pípin ó tún ní kí wọ́n tún maintain nínú wẹ́bsáìtì wọn pẹ̀lú ògbọ́lọ́n ẹ̀yẹ kí a lè rí ń bẹ̀ so tí wọ́n bá dẹ̀ ni tọ́lọ́n bá ti gbà yìí ó ṣe ti kọ́jẹ́ pé àwọn náà tún rí upload ẹ̀ nínú àwọn ìtì akásílẹ̀ bẹ́ẹ̀ náà sì ni lọ́dún yẹn náà látún wá sọ̀rọ̀ lórí àyà ààwẹ̀ tá a mẹ́nubà ni àyà tó sọ ń pa àwẹ̀ Ramadan nínú Suratul Baqara Quran chapter 2 verse one hundred eighty three títí dé one hundred eighty six ṣùgbọ́n ní ta sọ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ jù ó náà ní àyà àkọ́kọ́ yẹn ìyẹn one hundred eighty three yẹn àwọn yòókù yẹn ọdún tó a sọ̀rọ̀ tó pọ̀ nípa a'udhu billahi minash rajim tá a máa fi bẹ̀rẹ̀ sábà fẹ́ ka Qur'an lábẹ́rẹ̀ láti fi rinlẹ̀ yìí pé túláàsì ní ká nígbàgbọ́ nípa pípé èṣù tí ń bẹ ni bẹ́ẹ̀ náà sì ni a sì pe àkíyèsí sórí ìwà oríṣiríṣi tí ń bẹ fúnṣẹ́ ìfáhùn bẹ́ẹ̀ ní ìbámu síbọ̀ náà bá ti sọ nínú Qur'an bí àyà ọgọ́rùn-ún kan àti mẹ́ta tọ́nà ìsàlàyé ọ̀rọ̀ ń pa ṣe ìfáhùn nínú Qur'an aṣọ ìfẹ̀síwẹ́wẹ́ ń pa rẹ̀ àti ojúpọ̀nà tá a fi lè mú rí bọ́ kóńbi ṣèǹtọ́n ṣùgbọ́n kókó rẹ̀ náà ní ojúpọ̀nà yẹn náà ni pé ká dúnrín máa ti káàrọ̀ àti kiri ká máa dúnrín mọ́ ìlànà ànábì sallallahu alaihi wasallam ó wọlé ni ó fẹ́ jáde ni ó fẹ́ jẹun ni ó jẹun tán ni ó fẹ́ wọ ilé ìwẹ̀ ni àbílẹ̀ yàgbẹ́ ni àbílẹ̀ ìtọ̀ ni so ó fẹ́ sùn lálẹ́ ni ó jí láàárọ̀ kùtùkùtù ni gbogbo ìgbà tábà ti ń tẹnpẹlẹ mọ́sùnà ànábì sallallahu alaihi wasallam lórí eléyìí ìdáàbòbò lọ jẹ́ fún wa kúrò níbi ṣẹ̀tán tó ṣe pé àfojúrí bẹ́ẹ̀ náà ni ìdáàbòbò lọ jẹ́ fún wa lórí àwọn tó pé wọ́n ń hùwà bí ṣẹ̀tán sáǹfojúra wọn lẹ́yìn ìgbà yẹn la wá sọ̀rọ̀ nípa albasmala bisimilahi rahman rahim tá ìtumọ̀ rẹ̀ a sọ pé rahman rahim à ń tún bọ̀ wá sọ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ nígbà tá gbọ́nú suratul fatiha ìyẹn ní ọdún two thousand and fourteen yẹn lẹ́yìn ìgbà náà láwa tẹnubọ̀ alihamudulilá ipe gbogbo ẹ̀yìn pátápátá ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́m tọ́lẹ̀tọ̀ sí ìjọsìn ni ṣùgbọ́n àráyè parí ẹ̀tàn ní ọdún yẹn títí tó yí atófi fún wọ two àti àlàyé tó pọ̀ lórí alihamudulilá so a sì fi rinlẹ̀ yìí pé dandan ni ká ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àlejò ọlá bóò ní Qur'an bóò ní ṣe máa ń sọ̀rọ̀ nípa ìnígbàgbọ́ sọ́lọ́run ọ̀nà tí Qur'an gbà fi rinlẹ̀ fún wa oríṣi ọ̀nà mẹ́wàá àkà fún wa nígbà yẹn ká ìsọ ìfọ̀síwẹ́wẹ́ rẹ̀ àwọn ìròyìn tí ń bẹ fọ́lọ́run bí ìmọ̀ àtagbára àti ìṣe gbogbo ẹ̀ ni a sọ̀rọ̀ lórí ẹ̀ so àti àwọn ìfi ọlọ́run kí èsè ròyìn sọ́yẹ́ pé ìṣe ọlọ́run ni bíi dídé tọ́lọ́wọ́ bá lè kẹ́ ọ lálùmọ́ òde níjọ́ mi àlìkí àmọ́ láti wá sí ìdájọ́ láàrin ẹ̀dá àti àwọn tọ́lọ́ ń ṣàlàyé inú koran kò ń bínú sí àlè fi máa ròyìn ọlọ́run pé olùkú kí ń ṣe gbogbo ìgbà níbẹ̀ ń ṣe láwọn àsìkò tí ọlẹ́tọ̀ọ́ fún ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí tọ́lọ́run dákúmọ́ jẹ́ alẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́run. lẹ́yìn ìgbà náà la tún bọ́ sí ọdún 2016 ọdún yẹn làwọn aṣàlàyé tafsiri Rabbil Alamin pẹ̀lú ìwádìí lóríṣiríṣiríṣiríṣi studies oríṣiríṣi lórí ẹ̀ tọ́jẹ́ studies yẹn wọ twenty three a sì fi rinlẹ̀ bẹ́ẹ̀ yìí pé bẹ́ẹ̀ bá mọ̀ túmọ̀ Rabbil Alamin náà dáadáa bí ìgbà tó ti dá Quran mẹ́ta tó ti wá ọmọ méjì inú ẹ̀ tó kù dáta bẹ́ẹ̀ ló ṣe jẹ́. ìkànnù àwọn ẹni ìṣáájú ló sì sọ bẹ́ẹ̀ nínú wọn ni wa wípé Rabbil alamin olùre olùtọ́jú gbogbo ẹ̀dá lóníranran ìlọ́lọ́run sòtẹ́ ẹ̀ bá ń ka lọ ka àyà lọ tí ń ka lọ ní gbogbo wa yóò rí pé gbogbo ẹ̀dá dídá ẹ̀dá ara àtọ́jú ẹni ẹ̀dá gbogbo ohun tí tí ó jẹ́ àǹfààní fún ara ìtọ́jú ẹ̀dá ni jíjẹ mímu ara ìtọ́jú ẹ̀dá ni ìmọ̀ tí ń bẹ lágbàáyé tá a fi ń gbèrú láàrin àwọn ẹ̀dá ènìyàn àti láàrin àwọn ẹ̀dá mi ara ìtọ́jú tó lọ́n ṣe fún ẹ̀dá ni bẹ́ẹ̀ náà sì ni àìmọ̀kan àìsàn tí ń ṣe wá ara ìtọ́jú tó lọ́n fi ń ṣe fún ẹ̀dá ni tí ó tún di ọrọ̀ fáwọn èèyàn kan yóò di owó fún wọn yóò di iṣẹ́ fún wọn tí ọ̀bá sílù yẹn kí ni iṣẹ́ táwọn èèyàn kan mọ̀ ṣe ara ìtọ́jú tó lọ́n ti fáwọn ẹ̀dá ni kódà situation tá a wà yìí pẹ̀lú coronavirus àti covid-19 so kọ́lọ́ndàkùn mọ́jẹ́ ó yà ọ̀dọ́ wa ara ìtọ́jú tọ́lọ́ ń ṣe fún ẹ̀dá ni ẹ wo oríṣiríṣi nítorí ti fi hàn lágbàáyé báwo ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀ bá a ṣe jámọ́ tàbí tú ẹ dáadáa lágbára kankan lọ́lọ́run ti ní inú lílẹ̀ lọ́lọ́run ti dá wa ó fi hàn látara coronavirus kòkòrò tá a fojú rí tó kéré tá a lè fojú rí tó sì wá ń darí láàmú tó jẹ gbogbo nǹkan ró wá pé ẹ̀rí pé nǹkan ńlá ni ọlọ́run ti sọ́nu Kùránì fún wa ma ya'lamu junuda rabbika illa hu kò sí ẹnìkan tọmọ ogun ọlọ́run lámọ̀tàn so inú ọmọ ogun ọlọ́run nìyẹn tó fi ń fira ẹ̀ hàn pé òun lòún ṣètọ́jú wa òun lòún dáàbò bò wa gbàmí ọlọ́run sọ ń kọ́ ọ́nù Kùránì pé ẹ̀wá rí sámà ni bó ṣe fẹ̀ tó ọmọ sí òpó kankan tó mú dó tẹ fojú rí ta ló mú dó lẹ́yìn ọlọ́run tọ́lọ̀ bá lóun ò mú dúró mọ́ tó bá ya gbogbo wa ẹ̀ pé ọ̀ràn dé wàhálà dé fìtínà dé nìyẹn so bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá ti sọ fún wa ní Quran ìpè kò sí ẹ̀mí kan kọjá ń bẹ pẹ̀lú ẹ̀ náà tí pé ọlọ́run wá ń dáàbò bò wá bí ó dáàbò bò wá pé pé coronavirus lọ sọ́dọ̀ àwọn èèyàn kan kan lọ sọ́dọ̀ àwọn èèyàn kan lára ìdáàbò bò ọlọ́run ni ọlọ́run dákun kọ́ máa ṣe àlékún ìdáàbò bò rẹ̀ lórí wa so kọ́mọ̀jì àti kọ́mọ̀jì ara kọ́mọ̀jì ara kà ó láti tóbi ọlọ́run kọ́mọ̀jì ara gbó ó láti tóbi ọlọ́run so asàlẹ̀ yìí tọ́kọ̀ lórí Rabbil Alamin so ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bá fẹ́ gbọ́ kó tún lọ gbọ́ recordings lórí ẹ̀ ní ọdún 2016 lẹ́yìn ìgbà náà la wá wọnú arrahman rahim lọ́dún yẹn ṣùgbọ́n àparí ẹ̀ ní ọdún 2017 látún wá ṣe ìjápadà arrahman rahim a sì ṣe àwọn ìwádìí lórí ẹ̀ tó náà lọ bí 25 studies oríṣiríṣi lórí arrahman rahim lẹ́yìn ìgbà náà ní ọdún yẹn náà látún wá bẹ̀rẹ̀ maliki yawmiddin yẹn 2017 títí tá a fi débi mọ́sálà ẹlẹ́ẹ̀kẹjọ níbẹ̀ so àti ìparí ọ̀rọ̀ lórí ẹ̀ látún fi bọ́ sí 2018 àtúnbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí malik yomi dín yìí láti sọ́dí ẹlẹ́ẹ̀kẹjọ títí tó fi di ẹlẹ́ẹ̀kọkàndínlógún ti 19 tí ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn èèyàn níjọ́ gbìyànjú kìí àmọ̀tá wíì kó ni wọ́n ṣe rí àti sọ̀rọ̀ wíwà àlìjánná ọwọ́ ọpá jídìlé lásán tọ́lọ́ ọba àlejò lásán kò ní mọ́ líkìyà omi díì òun lòun ní agbára tó wọn máa ṣe tó wu òun níjọ́ tí ọ̀sẹ̀ sàn fún gbogbo ẹ̀dá ìyẹn náà ní ọjọ́ àjíǹde aṣọ oríṣiríṣi ó kọ tí ń bẹ fún ọjọ́ àjíǹde yẹn àti àwọn ìròyìn tọ́lọ́ ọba àlejò ọlá tó fún nínú Qur'an lóríṣiríṣi láti sọ fún wa pé oríṣiríṣi nǹkan ní ọ̀sẹ̀lẹ̀ ńjọ́ pẹ̀lú tí ọ̀sẹ̀lẹ̀ náà lọ́lọ́run tó fi ń pè lóko oríṣiríṣi ó tó fún ìròyìn oríṣiríṣi ìyẹn la bá dé èsì ìyẹn máàlìkì yọ́mì dì òun náà la ṣe rẹ̀rẹ̀rẹ̀ ní èsì ní 2019 láti mọ́ṣálá ẹlẹ́ẹ̀kẹ́ kọkàndínlógún fífi 19 tá a fi sọ̀rọ̀ lórí àwọn oríṣiríṣi àwọn èèyàn bóun ṣe sí wọn jọmọ àlìkìyàmọ lẹ́yìn ìgbà náà la bọ́ sí ojúpọnà ogún ìyẹn twenty tá a ti sọ̀rọ̀ ń pa bóò ni ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣe tò tẹ̀léra wọn láti bí jíjìnde títí tí a fi wọnú àjẹ́nà ọlọ́njẹ́ ọjọ́ pé àjẹ́nà làwọ̀ wọ̀ àti àwọn tí ó wọnú náà ìyẹn láwa ń bá lọ tá a bá tá à ń sọ ìṣẹ̀lẹ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan tí tá a fi dé orí ẹlẹ́ẹ̀kẹrìnlá orí ẹlẹ́ẹ̀kẹrìnlá yẹn náà ni tá a fi ní àlè ṣe fáàpù tó náà ní sáà pè ní ìṣirò ọ̀sẹ́ so orí ìṣirò ọ̀sẹ́ yẹn òun náà láti wá bẹ̀rẹ̀ ní ọdún yìí pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n láìpẹ́ yìí tàbí lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ìta sọ níbi ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan yẹn á wà fún wa ní sọ́márì rẹ̀ tá a ti sọ lọ kó tó di pé àbọ̀ síbi ìgbà tí inú ọba tá a sọ níbi tẹ́lẹ̀kẹ́ ńlá yẹn ká tó wá máa bá ẹlẹ́ẹ̀kẹ́ yẹn lọ ká tó wá tó máa bá ọ̀rọ̀ yókù lọ so ìwọ̀n bá ti agbọ́ ìkọ́nà dákun kọjá wúlò fún wa ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ ọlọ́run má ṣe ní ìtaàsì mọ́ kọ́sì má ṣe ní ìbàlẹ́jọ́ bú fún àwa náà tí à ń wí gbogbo àwa tí à ń gbọ́ torí pé àǹfààní tí ń bẹ lórí ìmọ̀ náà ni kéèyàn ó lò ó kéèyàn ọba ti lò ó onítùmọ̀ kódà èèyàn kábàámọ̀ sọ́wọ́dà lè kíyà wọn ọlọ́run dákun mọ́ sí wa ní ọjọ́ kábàámọ̀ o. لا تسبنا ولا نور حقنا لا تسبت قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بسم الله اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا